ó dín mẹ́ta ìyẹn seven hundred and seventeen ló ti wà láàrin oṣù kínní ọdún yìí sí oṣù kẹfà ọdún yìí eléyìí jáde lásìkò ìfẹ̀hónúhàn tako ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ tó ń wáyé jákèjádò ilẹ̀ nàìjíríà pàtàkì jùlọ bí ìṣẹ̀lẹ̀ ìfipá bá àwọn ọmọdé tí kò tí dàgbà lòpọ̀ ṣe ń gògò sí i. vera omozua tó jẹ́ ẹni ọdún méjìlélógún tó sì jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì ìlú ìbàdàn ni àwọn ọ̀daràn kan fipá bá lò pọ̀ wọ́n sì tún gbẹ̀mí rẹ̀ nínú ilé ìjọsìn kan ní ìlú Benin láìpẹ́ yìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ti Ọmọzùà ni wọ́n tún fipá bá ọmọ ọdún méjìdínlógún kan náà tó ń jẹ́ Barakat Bello ẹni táwọn ọ̀daràn kan fipá bá lò pọ̀ tí wọ́n sì gbẹ̀mí rẹ̀ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí wá jẹ́ kí ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ ìyẹn Federal Executive Council gbọmú tí wọ́n sì pinnu wípé àwọn ẹlẹ́ṣẹ̀ ọ̀hún kò ní lọ láì fi mú kàtà òfin ìwà ńlá àbí wọn. nígbà tí balógun ikọ̀ ọlọ́pàá náà bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ilé ìjọba ní ìlú àbújá àdàmú sọ wípé nínú àkọsílẹ̀ okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín mẹ́ta seven hundred and seventeen ìwádìí ti parí lórí òjìlélẹ́gbẹ̀ta ó dín mẹ́sàn-án ìyẹn six hundred and thirty-one wọ́n sì ti gbé àwọn afurasí lọ sí ilé ẹjọ́. Àdàmú ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí méjìléláàádọ́ta tó kù balógun ikọ̀ ọlọ́pàá náà wá sọ wípé àwọn afurasí mọ́kàndínlẹ́gbẹ̀rin seven hundred and ninety-nine ni ọwọ́ òfin ti tẹ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ náà Àdàmú ló sọ eléyìí lẹ́yìn tóun pẹ̀lú mínísítà fún ìròyìn àti àṣà Alhaji Lai Mohammed mínísítà fún ọ̀rọ̀ obìnrin Pauline Tolin lọ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Muhammadu Buhari ní ìlú Àbújá ó ní nítorí àwọn òfin tó wà nílẹ̀ láti dènà ìtànkálẹ̀ àrùn COVID-19 ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ ti ń pọ̀ sí i lákòótán Àdàmú sọ wípé ikọ̀ àwọn elétò ààbò àti àwọn àjọ tí kìí ṣe ti ìjọba ti ń fọwọ́sowọ́pọ̀ láti rí i dájú wípé ìṣẹ̀lẹ̀ ìfipá bá ni lòpọ̀ dópin láwùjọ ikọ̀ agbèfọ́ba lórí ọ̀rọ̀ covid-19 ìyẹn presidential task force on covid-19 ti gbọ́n mú lórí ayẹyẹ orin èyí tí gbajúgbajà olórin tàkasúfèé azeez fàṣọlá tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ naira marley gbé kalẹ̀ ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ní ìlú àbújá wọ́n sì ti sọ wípé ìjọba àpapọ̀ ni yóò mọ irú ìjìyà tí wọn yóò fi jẹ naira marley olórin tàkasúfèé ọ̀hún tó ń jẹ́ naira marley ló ṣètò ayẹyẹ orin ní Jabi Lake Mall ní ọjọ́ àbámẹ́ta ní ìtakò ìlànà àti àṣẹ ikọ̀ PTF tó wà nílẹ̀ láti fi òpin sí ìtànkálẹ̀ àrùn COVID-19 ayẹyẹ orin ọ̀hún tí ọ̀pọ̀ èrò péjú pésẹ̀ sí ju bí ó ti yẹ lọ ní ọ̀pọ̀ àwọn èèyàn ti ń bu ẹnu àtẹ́ lù olùdarí ikọ̀ agbèfọ́ba lórí COVID-19 ní Nàìjíríà Sanni Aliyu sọ eléyìí lásìkò ìjábọ̀ ikọ̀ náà lórí àrùn ọ̀hún bẹ́ẹ̀ ló tún ní ikọ̀ PTF ìyẹn Presidential Task Force on COVID-19 yóò fọwọ́ sí irú èyíkéyìí ìjìyà tí ìjọba àpapọ̀ bá fẹ́ fi jẹ Naira Marley Aliyu wa ní àmọ́ àjọ tó ń ṣàmójútó olú ìlú Nàìjíríà ìyẹn Federal Capital Territory Administration ni yóò pinnu lórí irú ìjìyà tó tọ́ sí Naira Marley bákan náà olùdarí àjọ Nigeria Center for Disease Control NCDC Chikwe Ihekuazu sọ wípé àjọ ọ̀hún kò ní ìpinnu láti tọpinpin àwọn tó lọ síbi ayẹyẹ orin náà wọ́n nítorí iṣẹ́ pọ̀ níwájú àwọn ju ìyẹn lọ bẹ́ẹ̀ ni Chikwe sọ wípé kí Naira Marley máa gbàdúrà kí ẹnikẹ́ni nínú àwọn tó lọ síbi ayẹyẹ orin rẹ̀ má ní àrùn COVID-19 ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àti olùkọ́ fásitì ilẹ̀ nàìjíríà ìyẹn academic staff union of university ASU ti sọ wípé ìkẹ́kọ̀ọ́ gba orí ayélujára kò lè ṣiṣẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní fásitì ní ilẹ̀ nàìjíríà ó ní yàtọ̀ sí wípé wọn kò lè kọ́ ẹ̀kọ́ náà dáradára bíi kí wọ́n wà nínú kíláàsì kí olùkọ́ sì máa kọ́ wọn ọ̀pọ̀ wọn ni kò tún ní àwọn ohun èlò tí wọ́n lè fi kọ́ ẹ̀kọ́ lórí rẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀kọ́ náà kò tún ní kún tó bíi tinú kíláàsì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ asuu kíkọ́ ẹ̀kọ́ gba orí ẹ̀rọ ayélujára nílò kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó mọ́yán lórí fún àwọn olùkọ́ èyí tí yóò sì gba àkókò tó pọ̀ ààrẹ ẹgbẹ́ asuu ọ̀jọ̀gbọ́n Bíọ́dún Ògúnyẹmí ló sọ gbogbo eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ó ní àwọn táwọn jẹ́ olùkọ́ tó ń kọ́ ọmọ nínú kíláàsì àwọn mọ bí ó ti le tó kí ó tó yé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ká tó wá sọ torí ayélujára tí kò ní sí olùkọ́ tí yóò kọ́ wọn lójúkojú ó ní ọ̀pọ̀ olùkọ́ mìíràn tó fẹ́ kọ́ ẹ̀kọ́ gba orí ẹ̀rọ ayélujára ní kò mọ àwọn ohun àmúyẹ tó tó láti lò lákòótán ọ̀jọ̀gbọ́n Bíọ́dún Ògúnyẹmí ké sí ìjọba láti tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ bí àwọn akẹ́kọ̀ọ́ yóò ṣe tètè padà sínú kíláàsì bí ó tilẹ̀ jẹ́ wípé nítorí àrùn COVID-19 tí ń bẹ lóde ni àwọn iléèwé fi wà ní àtìpa. Ikọ̀ agbèfọ́ba lórí àrùn COVID-19 ìyẹn Presidential Task Force on COVID-19 ti ké sí àwọn ìjọba ìpínlẹ̀ láti má tíì ní ìpinnu láti ṣí àwọn iléèwé padà nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn ètò ààbò tó péye láti dáàbò bo àwọn ọmọ lórí àrùn COVID-19 kò tíì sí nílẹ̀ tó bí ó ti yẹ. Alága ikọ̀ PTF tó tún jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ Boss Mustapha ló sọ eléyìí di mímọ̀ lásìkò ìjábọ̀ ikọ̀ ọ̀hún lọ́jọ́ ajé ìwádìí fi hàn wípé àwọn ìjọba ìpínlẹ̀ kan ti ń ṣètò láti ṣí àwọn iléèwé padà àmọ́ Boss Mustapha fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú ìrawọ́ ẹ̀bẹ̀ sáwọn ìjọba ìpínlẹ̀ láti kọ́kọ́ gùn lé ṣíṣe àyẹ̀wò àárín ìlú fífi ẹsẹ̀ òfin má fara kan ẹlòmíràn ìyẹn social distancing múlẹ̀ ṣíṣe ìlàlọ́yẹ̀ àárín àdúgbò àti àwọn mìíràn àti rírí dájú wípé àwọn ènìyàn ń pa òfin òté tó wà lórí kíkóra jọpọ̀ ṣayẹyẹ àti àwọn òfin mìíràn mọ́ kí wọ́n sì dúró de ìgbà tí iléeṣẹ́ ìjọba àpapọ̀ yóò sọ ọjọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ yóò padà sẹ́nu ẹ̀kọ́ wọn kí àwọn ìjọba ìpínlẹ̀ tó ní ìpinnu láti ṣí àwọn iléèwé padà aṣòfin tó ń ṣojú ẹkùn ìlà oòrùn ìpínlẹ̀ èkó nínú ilé aṣòfin àgbà senate ìyẹn aṣòfin adébáyọ̀ ọ̀ṣínáwọ̀ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ pẹ́pẹ́ ti papòdà lẹ́ni ọdún mẹ́rìnlélọ́gọ́ta lẹ́yìn àìsàn ráńpẹ́ ọdún kan péré ni aṣòfin ọ̀ṣínáwọ̀ lò lórí ipò gẹ́gẹ́ bí aṣòfin tó ń ṣojú ẹkùn ìṣòfin apá ìlà oòrùn ìpínlẹ̀ èkó ọ̀kan lára àwọn aṣòfin àná ní ìpínlẹ̀ èkó ṣẹ́gun Olúládé ló sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ ajé Olúládé ní lóòótọ́ ni wípé lẹ́yìn àìsàn ráńpẹ́ ni aṣòfin ọ̀hún dágbére fáyé pé ó dìgbò ṣe ẹ̀wẹ̀ ààrẹ ilégbèmọ̀ aṣòfin àgbà Ahmed Lawan sọ wípé ìròyìn ikú aṣòfin náà bá òun lójijì ó sì mú ọ̀pọ̀ ìbànújẹ́ wá sí ọkàn òun Lawan wá bá àwọn mọ̀lẹ́bí olóògbé aṣòfin náà kẹ́dùn tóun táwọn aṣòfin ará ọ̀rẹ́ ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó lórí ìpapòdà aṣòfin náà kí Ọ̀ṣínáwọ̀ tó papòdà òun ló ṣojú apá ìlà oòrùn ìpínlẹ̀ Èkó nínú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ó ti kọ́kọ́ ṣiṣẹ́ pẹ̀lú àjọ tó ń rí sọ́rọ̀ iṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Èkó ìyẹn Lagos Civil Service ó sì tún jẹ́ aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ní ibi tó ti lo sáà mẹ́rin kí ó tó díje dupò fún ilé aṣòfin àgbà tó sì jáwé olúborí ọ̀ṣínáwọ̀ ní alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó ń rí sọ́rọ̀ àwọn iléeṣẹ́ kó tó di wípé ó dágbére fáyé. lákòótán ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà sọ wípé ìpapòdà asòfin ọ̀ṣínáwọ̀ jẹ́ ìbànújẹ́ ńlá fún àwọn asòfin náà lápapọ̀ ó sì gbàdúrà wípé kí ọlọ́run foríjì òkú kí ó sì tu àwọn mọ̀lẹ́bí ará ọ̀rẹ́ tó ń ti ìjọba ìpínlẹ̀ èkó nínú. tó bọ́kọ̀ ròkun rọ̀ṣà dandan náà ni kí o fi ààbò fún elébùté ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ bá wa farabalẹ̀ wo ti ọjọ́ òní tọ́lá tó ń bọ̀ òní bá wa nínú ìdùbúlẹ̀ àìsàn amókótódi ọ̀la tá ò mú àkọ́tún ìròyìn mẹ́wàá wá fún yín ẹ jẹ́ ká máa rántí wípé kì í ṣe gbogbo ẹni tó ń rẹ́rìn-ín ni inú rẹ̀ dùn lóòótọ́ kì í sì ṣe gbogbo ẹni tẹ́ rí tó ní àlàáfíà lójú ló ní àlàáfíà nínú nítorí náà ẹ jẹ́ ká máa kàn sí àwọn èèyàn ará àti ọ̀rẹ́ wa tó bá ti pẹ́ tá a ti rí pàtàkì jùlọ àwọn ènìyàn wa tá à ń lójoojúmọ́ tó dàbí wípé wọ́n ní àlàáfíà lójú ẹ jẹ́ a máa súnmọ́ wọn ká máa béèrè bóyá lóòótọ́ lóòótọ́ ni wọ́n ní àlàáfíà nínú àyẹ̀wá kò níyẹ̀ẹ́lẹ̀ Sekinat Ọláìdé Rájí ló sọ pé ó dìgbà.